فدعونني لأذكر بالله وأشرف به ما ليس بي وأنا أدعوكم إلى عزيز الغفير لا جرم أن تدعونني إليه ليس له دعوة في الآخرة فأن مردنا إلى الله فأن النصر إلى أصحاب الدير فتذكرون ما أقول لكم وأفوض أمري إلى إلى الله إن الله بصير بالعباد فوقاه الله سيئات ما مكروا وهاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تكون الساعة أدخلوا آل فرعون أشد العذاب وإذ يتهاب يسقون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا إنا كنا لكم تبعا فهل أنتم مقنون أنا نصيبا من النير قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد وقال الذين في النار لخزنة جهنم أدعوا أدعو ربكم يخفف عنا يقمن من العذاب قالوا أولم تك أولم تك تعتيكم رسلكم بالبينات قالوا بل قالوا صدقوا وما دعاء الكافرين إلا بضلال إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة Kwa na na aga yoma naaha baụwatiina adụ uku kwa ụmụnna ya turu gwaa wụ ụụde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 وبلغ رسالة ونصح الأمة وكشف الله به الأمة وجاهد في الله حق جهاده وترك أمته على معدة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا دار الأوهام اللهم صل وسلم على محمد وبارك على النبي الكريم وعلى آله وأصحابه أقول يمين وعلى من سلك طريقه وصار على نهجه ودعا بدعوته وسن بسنته إلى يوم القرار الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله àtúgbèdè ọjọ́ àjẹyàn ọjọ́ abẹjọ́ kí o kójú lè ṣe wa lè pọ̀ ọjọ́ náà ìgbín ni oṣù Ramadan oṣù jimá oṣù àlùbáríkà ìlú mẹ́ta ìfọ̀dọ́ ṣàmúyọ̀gbọ̀ ọkà yóò ogun mẹ́lú mẹ́lẹ̀ yọ̀ọ̀kọ̀ méjì yọ̀ mẹ́lẹ̀ kàní sọlá àti ìjìra kwe maka lóti medina ìyàwó adéjú pa ọjọ́ oṣù kì í gregorian ìnolu ogun yẹn ọmọ ẹlú oṣù ẹ̀kẹta ọdọ twenty twenty three mẹni màbí isa alayhi salatu wa salam isa alayhi salam tọ èyí ni abáṣekà anyá dùdàmá jeju ekata ṣe màá dọ́kí am àrùdàmá pa tẹ̀síìrì Qur'an nínú àṣọkàtò dídálá tàbí ebi suratul Ma'arij ojú ayẹ̀kú wẹ́gbàá. ìyẹn mẹ́fà ìṣúrọ́tù màárì àmúkọ̀ọ̀là ẹnkọjọ́ ọ̀kà ẹnkọjọ́ tèmi gbàámi làbáàrí ẹnkẹ̀ anyálùlẹ̀ ọjọ́ ọkọ̀ ànọjọ́ náà wíwọ̀ ọ̀pẹ̀ ìṣàgẹ̀ akẹ́rẹ́ gbógun àlábọ̀tẹ́ pẹ̀ẹ́yàn kí akẹ́rẹ́ bí gbógun àṣàlẹ̀ bọ́ọ̀ agbẹ́mùdá gbàdé àkùnẹ̀ ilẹ̀ akùnẹ̀ tẹnẹ ọ̀nà àlùjẹ ẹnẹ ọlọ́wọ́ àgàgà jẹ ẹnẹgẹ akọ plẹ̀n kàbálẹ̀ jẹ ọkẹ ọdún kẹrẹ bọ́ọ̀lù ọmọ bẹ ojú ẹnìfẹ́ ló ilẹ̀ ààrì náàjú ààrì kọ̀ọ̀lé jẹun kẹ́kẹ́ kẹrẹ̀ máa àmà alilẹ́ ọjọ́ ẹni pẹ́lú ìṣúlúwà ẹgbẹ́ ọmọ ẹ̀bá ẹbá lẹ́kùn máa jáṣe ẹgbà púpọ̀ ọjọ́ ọmọ ẹbí ẹni kẹrẹ̀ máa kẹgbẹ́bì bẹ́ẹ̀ dé máa pàákàyà kẹrẹ̀ máa ẹ̀yà máa kó mana complain mana deji mana ráàlù lẹ́nu kàkí ẹ̀yìn àmì àdàbí alúgbélé ìjẹ́ kẹjọ akẹrẹ mọ́ ọgbẹ́gun alóṣèkú àmúlẹ̀ máa ń gbẹ́gun ọjọ́ máa wọ́ ní máa Ilẹ̀ ń lọ sọ sí. ni nílẹ̀. báyìí délẹ̀ alùsọ̀dúnà màjúkú máa bọ̀ máa ní lọ́ máa jẹ yòhàbùdúnà aláàbùkátì máa sọ̀rọ̀ adéyútọ́ dábà lọ́jọ́ lọ́jà anúbíkù máa bí máa lù á máa sọ̀rọ̀ máa lù àlẹ́dẹ́nà wọn. الذين هم على صلاتهم دائمون ينام كم على صلاتهم دائمون ìgbé bọ̀ mabà ma ìdààmúnà àléyà màjẹ̀gbájì yọ̀wọ̀ ibẹ̀ ma màá kọ́ àdárò pàápàá kọjọ́ dọ̀dà fún ajé ibò pé àwọn òtútù gbé họ̀ àti súnà gbé họ̀ àti mùsàlámù gbé họ̀ pàápàá kọjọ́ dọ̀dà fún ma alìsílẹ̀kùn alásọ̀lásìlì dàdí ìwé ìdílé ọ̀lẹ́dínà. wọ́n lábẹ́ náà fi amúhàlùfẹ́ máa kò máa lò. àwọn ìròyìn àdẹ́dẹ́ kára kan ọ̀múlẹ̀ fi àmúhàlì ọkọ̀ púpọ̀ lóṣù mẹ́lẹ̀ irúgbẹ́gbẹ́ àtìkè ìbílẹ̀ kàmẹ́lá máyé. Wọ̀lẹ̀dẹ́ àti àwọn àlèmọ́ àpò màálù rẹ̀. Ìbú máa bàtẹ̀ kù lọ́wọ́ àgbà. Ilẹ̀ ìsá ìdí gọ́dọ̀ sáfìrò. Ìsá ìlú wẹ́lẹ̀ kì máa fún èmàyẹ̀ ìwádìí mọ́ ẹbí. Ìdúmi ọlá ti kéde gbogbo ma ẹwọ ìkù. Ẹwọ máa kéde màmá rẹ̀ ẹwọ àtẹ̀kù ki deni hukuma maalum misali nene kiwabe walmashhur gbogbo akebi ọlọ́dẹ nìkan ṣe máa bù lóyún ẹnu àmọ́ sáyà àmọ́ sáyà fẹlẹ tẹsí hàrẹ lókè àbẹ mẹkínú kárọ mẹkínú yìí mẹkí dàrú yìí ẹwùdú wọlé ọdún láti agbára rẹ̀ máa dàtọ̀ kù wẹ́lé nìkú òun bí ebi máa ń tí àfihàn ẹ̀rù ìmọ̀ máa dàtọ̀ kù. Ìdí ń lókun àdọ́mọ kíkà nìdúmí ọlá kàmá lẹ̀. Máa kọ́ àníyàn bí olè yìí. Bílà àjà àrùn náà. والذين يصدقون بيوم الدين الذين ما يصدقون بيوم الدين ajalukẹdọnu atọkẹtsa ukpa nujọna agini ukpa nujọna yanyawa na ahalẹsẹ ẹnudu yeki kọsi yeki wa ìtọ̀síkó nàbí abẹ́gbẹ́ta والذين هم من عذاب ربهم مشفقون

níṣẹ̀kùn nẹ̀ kí a kò kọ ọdún kà tó òun jẹ ọba sáré bọ̀tẹ́ àmọ́ ẹ̀kọ́ tí mo kà dá bọ́ na kẹrẹ̀ bọ́gẹ̀ ọ̀nà ìṣùpẹ̀ yìí kà á lọ. ẹ̀rú ìṣọ́ ọ̀nà ọjọ́ ìṣùpẹ̀ yìí náà láì àzábọ̀ pàwọ́ ẹ̀kọ́ fún guruji kɔɔkpa olugulɛma kɔɔkpa ɔnɛkɛlɛma habidu maidewudi mabu gbɛrɛ lɛ du imatsɔ yama sebi adu filɛ mabu gbɛrɛ lɛ du imatsɔ kɔma lina o lɛ guruji habidu ɛlɛ kuma ti dɛm kɔrɔ. ilà àdá àzọwájì ni àwọn máa ń mẹ́lẹ̀ kẹta yìí máa ń lò ó. فإنهم غير ملومين إلى على أزواجهم Dede ìdìbò fún abẹ́rẹ́ ìdààmú ẹ̀ fún adé ìrìnà. Ọ̀yá tó gbà èyí ẹja ẹ̀lẹ̀. Àwọn abẹ́lẹ̀ tẹ̀ ká ìmáàmù. Bàtà máa túbọ̀ wá ọjọ́ máa dé òyìn. Àmàdù. Tọ́wọ́n náà ti tọ́wọ́n náà kàkà sai na zo a so a kuma na wuri sai ba zai na zai gida ko a wa ma mai da kai ka ma ku wa innahum ghayru malumin sai ka ma ko mai gida to ina ghayru malumin ina wuru ke shugabar mara bẹ́ẹ̀

àmàdúró mà dọ́dọ̀ ìjọba bá gbẹ́ná ọjọ́ ọdẹ pọ̀jù àmà ìbẹ̀lẹ̀ ikú ọmọ ìjọba bá olórídà náà. والذين هم لأماناتهم وعهدهم راعون أبدا ما تبعهم masu siyasi masu dogale ma wube malibu a a mara nini wa haji ma'arufu inu ke ya ka mana ibon talibon yau amma na biyu ẹgbẹ́ ìyàwó àwùjọ dábò ní ọ̀dẹ̀gẹ̀ ẹlẹ́jọ́ ọjọ́ ẹ̀fẹ́ olú yàá ti gbèrú màá gbọ́nyá mana dị wàá tún mọ̀ ata máa na àkànyà wàá fẹ̀jà dọ́màdì yẹn ni àfọ̀mọ́ ìyá alẹ́ mu ànà máa ń sílẹ̀ yìí. àfọ̀mọ́ ìyá ìgbà mi wọ̀ ànà máa ń ìgbà mi sí àkókò ìlú الذين يركضون بآيات الله الذين يركضون بآيات الله ولا ينقضون الميثاق الذين يصلون ما أمر الله به أن يرسل ويخشون ربهم ويخافون سوء الحساب أبو جديد

ìjà ta ó sì ti gbégbé lè. Kàmá mú wá àmìrà. Ìjà tó ti fẹ̀rẹ̀ ìjà tó máta. Ìmọ̀ ní abẹ́lé ti mọ̀. Tẹ̀wọ̀n wà á. Oyè ń gbà tó kọ́ dáàbò náà pọ̀ lóye. Ìnáwó yà tẹ̀ ń lé wọ́n máa ń gbà àdéhùn àkọ́kọ́tọ̀ dúró kólé kọ́kọ́tọ̀ má ìṣẹ̀dá ọmọ tí a jò kù. Wọ́n yẹ ní pẹ́rẹ́ ní kọ́lọ́pàá àti dápàjẹ́ náà mọ̀lẹ́lẹ̀ ká yẹ ń wà yìí. الذين يوفون بأمر الله ولا ينقضون الميثاق الذين يوفون بأمر الله أما تبجوجا ما تيكا الكوري ewe kuma kata na gbadé ma kọjú ẹgbẹ́ wa gbẹ̀rẹ̀ ara ilẹ̀ lọ́jọ́ ẹ̀fẹ́ olú yẹ̀rọ ìdáhùn lé àmàna déhì ìwé ka àmàna àti pàápù wà á dìhì rọ àmàna ẹ̀jẹ̀ ìsìlámù àwùjọ àyè. ìdáhùn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ àgbèrè ti pàápù lè bá ìrè ju káàdì ní kí n dáadáa rúbẹ̀ àgbèrè pẹ̀ ti pàápù àtànẹ́lẹ̀ mẹ̀yà jìkà àtìdẹ́ ẹ̀ka náà wọ́n á jì ìṣèlérí àgbèrè kà ti pàápù àìkódà kéde jẹ́ ká máa. That to umedisip umeudiscover can edisip umemadisip ma umedisip láti mú lẹ́rù ìjú kàkéèkì sí mẹ́ ohun àdìsí mẹ́ tọ́nà ojú ẹni pé ó lẹ́ni wà láyé kiri mẹ́nà fún ṣẹ̀nà àrùn kọ́ọ̀mù. ọ̀la ayọ̀jẹ̀ mẹ́nà fún ṣẹ̀nà àrùn kọ́ọ̀mù àrùn káàdé ìdílù ìdílù owó àkọ́rọ̀ kò ní ìfẹ́ pé ẹ̀ ẹ̀ ẹ̀ ọba àtìdápàdé ní màámù kíkù mẹ́jẹ̀ ṣojú ẹnu ọba àtìdápàdé ní màámù ṣojú ya ìdápàdé ní màámù kíkọ̀ jẹ́ mẹ́jọ pàpàmù àwùkù bèrè òkúri àlùkò èrìdù pẹ̀sẹ̀ pàámù. ọ̀pọ̀ bèrè òkú àjọ ìlẹ́sìn. ìwúlẹ̀ àwọn ọ̀dà ọjọ́ ìfẹ́ rẹ̀ àkó ìrìnsẹ̀ àtàkùn ojúmi. Ìlà wá àmúrúkún àrùsọ́rọ̀kún àmàlẹ́bí ìlà àmàlìnà ọ̀ìdá àtàkùn jẹ́rìnà àti àrùsọ́rọ̀kún bílá bílẹ̀ ìbíkìlẹ̀ ọ̀kẹ́ ìlà wá àmúrúkún àrùsọ́rọ̀kún àmàlẹ́bí ìlà Ìjọ́nà pẹ́lẹ́ ni ka àlùkò èrè pa á máa nà ìdá àbàdé mẹ́ pa á. Ẹ̀sùn dọ̀là ẹ̀wà ẹ̀ ti sàhábí àdékù Muhammad sọ̀rọ̀lá àlùsọ́lá. ẹgbẹ́lẹ̀ ìwé bàdé ní àlùsọ́lá ń kọjọ́ máa ìsìláàmù ya na wákàtí táwọn àmìgèlè káàbàbà pẹ́ẹ̀dọ̀ ọrùn ẹ́ àpọ̀ àmìgèlè ní ṣèkú dákí gèrè lẹ́wàá ṣe lè fún wa kó dàbí kákàrí bìnà ìbéèrè ìdádúgbò ọlẹ́ àmàna ìṣe bẹ̀rẹ̀ ọmọ kódà bí wa ọjọ́ mọ́dà tó ní ayé gàdé àtò àtò làmàna àti ìlà ààrẹ nà bẹ̀rẹ̀ bá máa nà na ní ìbò kì nà àgbàdá àkàndó bẹ́ẹ̀ ń bí mẹ́yà àgbàdá nà ń mi lebadini lebọjọ ebi ebigire ya lekwa egire ya adụta onye onye ya dụrụ ọjọ ije ka ya dụrụ etebila ya adị uju ya dụrụ n'agụ ndị anyị sọlọta anyị kwụrụ n'akụkụ selaza ihadisi gari aha kẹ́dẹ̀bà wẹ́ẹ̀dà wàhádà ápùlẹ̀pà wẹ́ẹ̀dà òtúmìnà kọ́ọ̀lù ẹ̀ àyà òṣèré ẹ̀kùnmá pé múnáfìkì ìjẹta yìí múnáfìkì ní páàkì ilẹ̀ wa ní páàkì làásẹ̀sẹ̀ páàkì yìí ni wọ́n ẹ̀ bá káràkítà wọn ìbáàkì yìí jì ní páàkì lè ti káàdẹ̀ ẹ̀ ìbáàkì lè ti káàdẹ̀ yàtọ̀ mọ́ màá ní páàkì yìí jẹ̀ ní wọ́n ẹ̀ bá kọ́ lóòlì yájú. ije kikara to ne doga ngirei anibia ni ble matumu na ayatu munafiku salata ujue madu munafiki jetai dị ka kola kedeba gawole wa idha wa'ada ya kweri shi akolefa ima kweri letu gbé ojúkú máa yà àjùlá bìjà jẹrẹ ìdálẹ èjìká àgbo èrìbà tẹlẹ yúta máa nà ojú àmàlọ yọ ẹjẹ ojú àtúbì kókó sì lè ju ìwé mu náà sí ẹjọ mi. والذين هم بشهادتهم قائمون والذين معنا كل ذلبا بشهاداتهم ìjáde tẹun àwọn adọ́jà lẹ́wọ́ kejú màlẹ́ máàbù máa já gbogbo rẹ̀ ìjáde dúkù máa fà ẹ̀wù ìṣọ̀kẹ̀ṣẹ̀ wí ìjẹun ìkòlì àti màkàdù màkàdù òkéde tó bá tó sàlà máàbù tọ́ni máàbù àárẹ̀ máàbù ẹ̀jẹ̀ bí ojú máa jà ìjáde màdọ́ máa fà á bà olóńgbé kárí àti yára àmì káràtà jẹ́ ìkáràtà ìlú màdì máa bẹ̀ máa bò lè má jà ẹ̀wọ̀n àná máa gbé jálè máa ti jálè ẹ̀kẹ́ yẹlé àmàmà jálè jálè àti ìjàlè jálè ọ̀làjà jẹ́ àgbàdá kùnú méjì àlè jálè àti nyàlè jálè ọkọ̀ kọ̀ọ̀yà àlè ìlú kìlọ́mọ̀ ẹ̀ẹ́dì ṣàhádá ti ọ̀rọ̀ ìbàdúkẹ̀ ń lọ́wọ́. àdábòjẹ lọ ya tó pẹ ojú má kọ ojú yá àdùkọ pàtùkẹ ẹtù májà ẹwù kẹ má ìṣeré ìkó olè àjà àti ìwà àmọjà ẹtù bó bá ti ẹyà pa يا الذين يكتمون ما أنزلنا من البينات إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك أولئك يلعنهم الله ويلعنهم اللائمون. Olùmọ̀ àbúmáyà ẹ̀kọ́ ọjọ́ ẹgbẹ́ olùrọ̀kú, wébẹ̀ ọkà màmá. ìṣẹ̀lẹ̀ jàmí ní sára àmì ọkọ dùgbò ìjáde ìjáde òǹzẹ màá fẹ́ jáde àmì ma ọkọ màá yùgbà màá dọ̀gẹ̀ jáde sí gèdè àmọ̀jì táwọn amọ̀ olùgbélẹ̀ máa wà jáde tó yí lè àwọn yìí jáde olùgbò máa tó máa yá àtùnú lọ àtùnú làdínú. gbogbo àwọn náà mà lè tó púpọ̀ yóò dọ̀dà fún wa náà dé mà àmì múmi dé mà gbogbo àtàlẹ́kọ̀ yọ dé mà àgbogbo ànùkọ̀ yọ mà dé mà kìrẹ́ yìí á má والذين هم على صلاتهم يحافظون والذين هم على صلاتهم أو ما you have done my duty, building. Adìsúpẹ́ aláfọwàtíjà kí yí gbogbo wà dánù afẹ́mọ̀ ìṣẹ̀màbàtà afẹ́mìjọ tútù bàgísù náírà ọ̀jùbàtà. Màá jáná ọ̀lẹ́ báyìí tẹ̀gbìn máa kó yí báyìí tẹ̀sílì. Ẹni gbé lẹ́kùn àti ó lé ẹgbà àkọ́kọ́. ka fi jẹ́ náà àti ìkúrọ̀mùn ìgbélẹ̀bà fi jẹ káàkì máa jẹ́ àjẹ́ra ìkúrọ̀mùn máa jẹ́ ìkúnmúmá ìbàjẹ́ra alẹ́ ẹnu ìjímá òun máa jọmọ́ máa lè ajẹ́ àjẹ́ra alẹ́ máa tó ìwégbélẹ̀ ẹ̀rí dáadọ́ máa tẹ́lẹ̀ jẹ́ àtẹ́kọ́ jẹ́ àjẹ́ra lọ́wọ́ náà فما للذين كفروا قبلك مهين abẹ́gidẹ́yìn ẹ̀wọ̀n àjẹmà òjàmà káfìrì má lè lè dín àkáfìrì ẹ̀wọ̀n àjàmà káfìrì ẹ̀wọ̀n dẹ́gbàá pẹ̀lẹ́lẹ́kà gbẹ́gbàá àjà kolo ẹ̀ nígbà tí màá mọ̀ mùsùlùmíìnà jàgídí ẹgbàdú àkàmà lèkùmárà bọ́ọ̀gẹ̀jáde àlèmàkùmánẹ́dẹ àkàmà lèkùmátẹ̀yùbì bọ́ọ̀gẹ̀jáde bàkúmà gbẹrú bọ́ọ̀gẹ̀jáde màá ọ̀làmà gbẹrú yọ ọ̀làmà dàrú yọ. ìmáàmù bìnnì kẹsí yẹni ẹ̀kúlù tẹ̀hálà ó jẹ́ náà tẹ akọ̀lẹ̀ mi mùnkíràn àlẹ́ kàkìrìnà àlẹ́ kùfàlù kùkọ̀lẹ́ gidẹ́gbà kọleje kpa rali kama kafiri aje ya kọkọ ali lẹ kamizani nabi sallallahu alaihi wa sallam ojami kafiri ma dẹ ẹgbani muhammed wọ́n mùsàlùmíwònà lẹ́wù àmọ́ àgbèjáde wa ń débi kà nínú mẹ̀mẹ̀lẹ̀ yìí màjé mọ́ tánítánítà màjé mákẹ́ nù ọ̀mẹ̀lẹ̀ àdé muhammed àgbọ̀jáde. gbogbo mahmudu luki alhami ẹnẹ kuma kẹdọló ẹnẹ kẹndó àwọn ẹkọ ńkọdé ìjọpàpà ẹjẹ pàwẹ ẹnẹ má rọ lébi kì má bọ ní yumaya ìrèkì àti àti ebi àtiwọn àgà sọlá ẹni ẹni máa ní biyele ni atoko baada ba kije ne ke aro lebi ergije amul kinyan ubiyele atoko bijeun atoko bijeun atoko bijeun welul liman inkasir aw liman kadhaba li yudhika an-nar welul law welul law welul law anabi ga sallallahu alaihi wasallam dida bale amagdei màdé mà ní mà mọ̀ tá mà kọjá gàgẹ́ nà mẹ̀mẹ̀lẹ̀ yìí ẹnà ọ̀gbẹ̀dá yìí ẹnà pàpà yìí má dábà mú ẹwú ewu má wà ká ewu ewu ìjẹ́ àlàjì má mú má wà ká. àmọ́ àwọn lẹ́gbà àrùsálẹ̀ wùlọ́ akọjú àdé muhammed kọjá minal huda bàá tọ́nà wọ́n máa yẹ́dẹ̀ wùlọ́ òbí minal mùjìzá tìlbàhìrát bàá mẹ́kọjú ẹ̀fẹ́ yìí ìyá tiwa dagu bi anebi kimu de na bi anebi support kija mune mako ge chai newa kwe ami mujiza ye kibete ma bireju ye abete ma weju ye nana mujiza ojojo thumma humma hadha kulluhu faruna minhu taale taale kpaata miidu ka ne bi ne wa ebire yu taale ma mɔ ka ne tɛ nɔɔ le ne nɔɔ mɛlɛ tse ɔma ma gbɔne yu ni tse ɛnɛ ki mɔ kɛ tsa tse kɛ ada ko yɔ papa si taale taale mufiruna aw faaruna ninu maana arabɔ tɛ kɔ mufarikuna anu maana kpɛru dɔɔni ma dɔɔna ilalɛ ilɛ yumaju saariduna yɛmina nɔ simala maana aratɔ awo tɔ kɔ wawo farkan farkan.

amma walakin alkafirin a wani azalimi bi ayati lahi yajhadun ma jani na zalimi gidai kafiri gidai ma jo ma ma je fare aye ojo ko ma ma ko inahu lahi yajhadun acha inahu ama gidai ba la ilaha illa tasibu kitwe madono lebi kitwe mama mo jambi gbogbo àwọn ẹlẹ́dẹ̀ẹ́ wúwo ẹ̀kúnrẹ́dá adek ma ama amaghị ka stigma ka abuja gbọ, ma ndị nke ka ma ọkpa teku ma mụrụ nyọkpa ma ma mụrụ kere bọị ụmụ abuja gbọ, gbogbo si da ndị ti ma ma ma pa ma ọma lóbojà nìbẹ ẹwù ma kùmà n'ẹdùgbò nkọ ma kó ma ma kó òun ìdàlíwù gbèjè òun yẹ kóra tó yàtọ̀ èrú erigi sẹ́tù àmúrẹ̀ property má ti gbà nínú ẹnẹkùn mẹ́mọ́ kẹ́nà gẹ̀gẹ́ àìsí ẹnà pàpà ìṣẹ́sì òun ẹ̀yẹ mẹ́kí property ń kẹ́ àmúrẹ̀ ẹnẹ lẹ́bí ti òjijì ọjọ́ rú bẹ́ẹ̀ òun ẹ̀ ń gbégbé rẹ̀ ń jẹ yé ma ẹlẹ́jà àbújá àbúṣùbíà òun ìwó jáde ó gbogbo dìrákùn ojane rome azimu rome ohirakul ateni akare bi dile ta ọmọ oyene ne kimeru ẹ ọlọpù gidẹ ìgbé àkókòrè kìdébi kí wá fún àtẹlẹ ni ẹnìkì amẹra níbi tùlẹ ọjà àbùkù bíà tẹwàká àbùkù bíà ọlọpù kùrẹsì ọmọ ọgbọyì ìbọn kẹkọọ màdìjàpá níbi tùlẹ àmàkà bìrì ìjà wọlídì mùjìra omi ìjà mi àpàdọ àbújá àlì omi ìjà mi kúkúbà ẹ ibùn àbí muhaid omi ìjà mi ṣéèbà báyìí tó kìbọ̀ ọmọ kùkùrẹ́ ìṣòro àmàbòyì mẹga fúláhà òǹkà ásá níbi àmànàtáì àwọn akùnrin bá lè wèyí máa ọgẹ́nẹ ẹnẹ màdá àbújá àdì ebẹ̀lú màázù òun kó pẹ̀lú màázù jọ lọ́kù grace garden yọ sọ̀dọ̀ bàkà ní àdá mọ̀mọ́ àbí dákà ọmọ amúpẹ́rú àwọn mẹ́rùn láàmú ọmọ àbí àmàdẹ́ àdébìsì bẹ̀rù láti gbogbo ẹdẹ́ gbì bẹ̀rù àdì ẹdẹ́ gbì bẹ̀rù màázù àtàdẹ́ rẹ̀ kàtà màgbàgbó ìkúrẹ́sì rẹ̀.

àmà ọlọ́jọ́ kúndé ìlú ìkúkúrò ti ọlọ́run ẹ̀mà tí ní ewu ọ̀yáàlá ìbókùn mà bí àdébí mà ní resemblance àdébí tùlé onẹ̀mẹ́tìlì àkútù bí antonẹ̀ká ìjẹun ọgbà àdébí kọ àdẹ̀tí mọ̀tọ́ ìbílẹ̀ ọgbà àdébí tẹ̀ bí ọ̀la náà ẹ̀yẹ́ bí àdébí ọ̀la àmà. ègbé ìgbàdo àkà òjẹ́dọ̀ ló bá ní ìgbà a máa nílé bá ní ìjà oúnjẹ náà oúnjẹ àdébìtì àmọ́ ọjọ́ òjì èlò ti dálábà ìmí máa níbi ẹkùn ló gbẹ́ òun náà òun akẹ́kọ̀ọ́ àpapọ̀ àwọn kàjẹ́ èélẹ̀ ẹ̀wọ̀n um méjì àyájẹ́ wa èyí ò dọ̀ ẹgbẹ́ àpàpàlà gbàdà ẹ̀kẹ́jì àjẹ́ wa pé ikú wa nára ẹ̀kẹ́ta ìyájẹ́ àmìkúrẹ́ fi ọ̀nà ajá màkọ́ ọ̀nà ọkọ́ màkí kọ́tọ̀ kí dùmádé ọ̀bàdà àbúsùfìànù líìdì ajá rẹ̀ òun abóhùn àjẹ́rẹ́gì nọ̀kọ̀tọ̀ yìí á kìlè kíkà

mẹ́nẹ̀ orí gómà lólé ọwọ́ gómà náà ọ̀bẹ gómà náà bọ̀ àbẹ́gìrẹ́ àgbẹ̀ ojúmọ̀ àti àìpé àbájọ mọ́ ọ̀làdẹ́ ẹ̀wọ̀n akọ̀rọ̀ ojú rẹ̀ ọjọ́ ẹni fẹ́ lólu yẹ owó jẹ́ àná kàkí ya zukù ọgbà ya àmọ̀lẹ̀ kó yìí àbẹ́kùn àjòbí ní ọjà rẹ̀ bá kà ọdún àpapọ̀ẹ́ àmọ́ òun ẹ̀rá rẹ̀ bí tìrì yẹn náà yá dé ó jẹ́ ní ìdílé yẹn náà kílè ẹ náà yá dé jẹ́ kí wàá jẹ́ bàtẹ́ jẹ́ ká mi.

màá ta ní wọ́n tó ń kú kàtà máa ti ṣí ibà múlẹ̀ lẹ́nu kí ọwà káka wọn kà ní ehe èyí ta èmi rọ. tọ èdè dúkì rákìlá tọ́ì ọ̀pá kan ń yà á ẹni èdè yóò dùdù nàbí ìbútẹ́ ẹni èkì wàá tó láti tẹ́lú rẹ̀ ọlọ́pàá ẹ̀mí kó ọlọ́pàá yìí máa kó àkọ́lọ́pàá màmá jẹ̀dọ̀ mẹ̀mẹ̀lẹ̀ ọlọ́pàá ìkóso ọlọ́pàá yìí máa ẹlẹ́dùn ní àbúrúdìá yá àgọ́ ọlọ́rẹ̀ ìbílẹ̀ náà ẹ̀nà ọlọ́kùnrin kò ọlọ́kùnrin máa yìí ùdọ́ ètò àdọ́mẹ́ ebò ọlọ́kùnrin máa ṣe ajọ́gbẹ́ ajọ́gbẹ́ máa ṣe iná ọgbẹ́ gidi ọlọ́kùnrin máa máa máa bàtà mẹ́nà bàtà yẹn ní bẹ́ẹ̀ là mẹ́nà bàtà pàá kó lẹ̀ pàá mọ̀tọ̀ àbájá lọ. yẹn ní tọ̀ ẹnẹ ìwà dọ́kẹ́ ọ̀dọ̀ yẹn ní ojú oníṣẹ́ ojú oníṣẹ́ ọjọ́ ìwà táwọn ẹ̀. àmọ́ kò máa lè bọ́ màdọ́ máa yọ gbá àkú máa bù á nẹ̀ yẹn ní yọ gbá màdá lọ máa yọ gbá. má nà kó má á nẹ̀ yẹn tọ̀ ẹnẹ ìwà ṣiṣẹ́ rẹ̀ yẹnu àdébí ọjọ́ òjé iṣẹ́ àrùn lè ní mẹ́jẹ́ mọ́kọ̀ lè ní rọ̀ kálẹ̀ yẹni káyì tí ń dáadáa bàbá òun máa mọ̀ àtẹ̀kẹ́ ẹnẹ́bí yálò rẹ̀ ẹnẹ́ kì í àkújà bó rẹ̀ kì í àkújà bá ní Muhammad ìdí òkùnjá kálẹ̀ ni ẹjẹ́ kálẹ̀ ẹbí dálẹ̀ ẹjẹ́ kẹ́tẹ́ rò dálẹ̀ àwọn ẹ̀ka ní alùpùpù yẹn tó dá dì

dáka bùtù bí ara ẹni ọ̀la ìkùkù ọgbẹ́ rẹ̀ á yìí bá ìjà kẹ́dọ̀ mi jẹ̀ dúkúdò yà rẹ̀ mú àmà nàdé ìjìdí orúkì gbòógì ju bìbí àgà ní ọ̀lẹ́ bí ẹ̀rọ bí kàní rẹ̀ wẹ̀dọ̀ rẹ̀ òun ẹgbẹ́ rẹ̀ mi kú àti sójà káyà ká tẹ́ẹ̀dẹ̀rẹ́dẹ̀rẹ́ pẹ̀lú ọjọ́ ìṣe eyín òkú tẹ nìkan náà ọlọ́pàá ẹ̀rù ìkó wẹ́n ọlọ́pàá ọ̀fẹ̀lẹ̀ ìkó yìí ọlọ́pàá ìyá kó yìí máa máa tẹ̀gbó màjà màjà níbi ọjọ́ bá ọlọ́pàá máa tẹ ọlọ́pàá yìí máa rẹ̀. òde nẹ̀rẹ̀ kéjì àkẹ́rẹ́ gidi àyà màjẹ́ náà fẹ́ ọlọ́pàá màjà jẹ wẹ́n màjà jọ fẹ́ màjẹ́ lò ìjà ɛkɛta utsete ne gagi ɛlɛkidɛ ki watu adu mɛ ɔdɔ aboku matsa le mɔ amanana baka mudu ebi wɛde he akɔsɔ kapoku lɛ ami mɔpegiri amadzoyi le boku ma alɛ bɔkɔ amɛnɔ bata imatsa amanana dubi mu dɔkɛ adɔ yi maka ti pɔlitisɛ ti dza ne bi olu le ama abade bi ba abe yi bɔ mɛmɛ le ni matsa dɔ mɔla ma matsa le kuma àmọ́ àbùdó ọ̀lẹ́dọ̀ báyìí àkàmà níbi ọjọ́ ìdàlẹ́ ìtẹ́ẹ̀dì àti ìgbókùn máa ń ṣàlùbọ̀ máa já yọba àbàtẹ́dà máa dàbí òbí wẹ́ẹ́dẹ̀ yọba na yọba àníbi ọjọ́ ìkẹ́kẹ́ ádámù ní ọjọ́ ẹjọ́ òdù máa ya bàtà àmọ́ ìkẹ́kẹ́ náà dúdọ́lá àkẹ́rẹ́ àtúfẹ́ tɔ ɛnɛ duki ma rɔ le yóò nɛ yi le n'ada tɛnkɛnɛ lɛ dza rɔ le mi yɔyɔ tida alɛ ɛnɛ kumɛ kudza gbɔ lɛ ba olutsɔ dɔ esi ɔkɛ dzadza li mɛ ni hirakla owu bi ma ni du le bɔ k'alɛ ɛnɛ kutsi ale bi kiti le ta ma do ayi olutsɔ dɔ esi ɔkɛ dza ibi ma ni du le bɔ ama kẹyìn alẹ́bi olùsọ kéèkì wá ti tó àmàyà kọ ọmọ ẹ̀kọ́ òjì ẹ̀ àmàyà tó ẹ̀kọ́ sídọ̀ ọ̀pẹ̀lẹ́ láti sáyẹ̀lẹ̀ òun kọ́ jẹ́ lọ́gẹ́rẹ́ kí àtẹ̀jáde àtàmẹ́tù ìjà ní hàmẹ́tà ìjẹ́lẹ̀ òun kọ́ jẹ́ alẹ́ òun lè bọ́ ẹ̀dọ̀ ọ̀pá ẹ̀kọ́ ìkọ́dé máa tẹ̀lé má lè kùn kù àmà ìdè má kọ́ kẹ̀kẹ́ àìsí ìyà jẹ́ ìhàmùlẹ̀ gbà kàní ẹwà àtẹnìkà wọn tẹrẹ fẹrẹ lẹni ẹwà àtẹmọ àjà lẹsẹdà màmú gẹjà màmí muhammed màmúlẹ nẹgìdé ma nà gẹjà ìdè ìtẹ nà lẹbi ìdè ìyí títí nẹgbẹ ìtí ònà alájà ìmọ̀lá ọjọ́ dà kẹrẹ fẹ́ mẹ́kọ̀ọ́ tọ́ àwọn màmá mí. ولكن الظالمين ولكن الظالمين بآيات الله يجهلون أما الظالم بما آية ọjọ́ àwọn máa tèrè ní ayé ọjọ́ máa pèkó ẹjí kẹwàá tó bá tó nira màrá ìlú sápàjá gba ìlànà ọdẹ àmọ́ ọlẹ́fà lójíjọ àkọ́là lójídé ìgbà ìdú ten by ten ẹ pàjá ti rẹ̀. Adìlẹ́mì ni wá ní ṣìmọ̀ ìrìndí. Adìlẹ́mì ni ọwá òjò, Madọ́lá Majọ, Kèèlè. Ọwá òyìn, Madọ́lá Majọ, Kèèlè. Ìzín, Uṣẹ́ Uṣẹ́. Ẹ ìzín, àgbàlẹ̀ ìtẹ̀sí rẹ̀ ni ẹ pàdọ́ kàkiri ìzín, kàkiri Uṣẹ́ Uṣẹ́. Àmúlẹ̀ fún wa gúrúpù ọ̀la wa, Uṣẹ́ Uṣẹ́. Àtàwọn káàkiri gúrúpù ọ̀la máa dẹ̀. Yáà jẹ́ fún òun náà, ebi kú máa kú jà fọ́ kẹ̀ṣá eh izile yani mumfarijina matembaru au mutafarrijina amma muraba ne bitai sake nene majani dola majo usheusheke edeu derku mali luebiene yadi ni islam makani ni eh ay ahadu mu'minina

àmọ́ àmàtò làtọ la ma bẹ onílé màá pẹ ọ la ma bẹ màá tsọ la ma la gbogbo nà lọ yẹlé màá jẹ olùsọwọ ya kọ bẹ dá màá bẹ àdìgbò màá sùjà bọ kẹjà wẹni bẹẹgì dẹ ẹnẹ tó lẹ yunai sàmẹlẹ lẹ yẹ tọ o ti tẹsiri di ìgbó òkà ṣàkiri hadith wa kúba ní sọlá àlọsẹlẹ hadith ma gba kúbo jáde bíi ní sumarra. يعني أن رسول الله صلى الله عليه وسلم خرج عليه بعد أن يدوه ويجيه أكيد مساج وأكيد بان صحابي àti ìdùnkú èjè wà tẹrẹ súnmá gbogbo màjọ ọhún ọlùkù màjọ ọlá máa ń yọjọ step by step méje rí méje lákàtúntò látà máa lè àrà kùnì sí i alẹ́ rà ẹgbẹ́ mẹ̀jẹ̀ pátá yọ mẹ́rin mẹ̀jẹ̀ dárú mẹ̀jẹ̀ gúrúùpù ọ̀la náà yọ òkúti ìyá ni alẹ́ gbọ̀n má dà má. ebi hadithu muslim hadithu lasa hadithu lẹbi dẹ màlá e, màlí arákùnrin ìsìn allah tẹsíkúnà tẹsùfì mẹláìka ọkẹ sọfì mẹláìka ìdọrọbì. alẹ́ kùnà ayé mẹ́ ọgbọ́dún mẹ́.

kwa kaifa yasiffu al-mala'ika inda rabbiha ya rasulullah ai man al-mala'ika ka so bo mai da qala na sallallahu alaihi wasallam ani yasimuna sufufa al yana eh, ma le ka ni so ma o se ki pepo láti láìdí kéjì àròlú láti ti tùbí lẹ máa tùyọ́ la ma ẹrẹ máa ebe ma ika máa tẹ ma ebi sọ ẹ̀jìgì àmì anyị mma, ma bá lè bá lè muhammadu kọ́la ká níbi jà ká àpò lè tó máa tó dị. sọ ọmọ anyị sọ wú sùkú bọ̀ tàwọn àtù yàrá mẹ kó jọ tọ́ وتختلف قلوبهم تلك دوما ولا تروي أكن صلى الله عليه وسلم أكاواله إذا بالك إذن شاكيني أكبر بر وشوجا شوجا مكدام جو أدولا مجدما تدوك ملابو يوتي مرابا نبيتي مالي لديره وجي أديني كادي محمد سوا Dile, ọjọ́ ìfẹ́ lẹ́ni. Àyọ́kùnmọ́ ọkùnrin orí mi ayyúdọ̀ padà jẹ́ nàtàrà ìjẹ́ òkúta lé ìdàmẹ́ pẹ̀lú àkáàkiri àti àbúkpàlá mọ́lọ́bẹ̀ pàálì kùmáṣe màárá púpọ̀ ọ̀fẹ̀já kàdébí ní abẹ́ màárá púpọ̀ àdébí tẹ́ màárá nìkúra nìkẹ́ máa pọ̀ pàámẹ́rin máa mọ́ náà gbọ́ náà ní àbò nìyí lébọ̀ ẹ̀yọ́ sọ̀rọ̀ òkúta lórí ɛnɛ zuwe wuma ya ati zule ebe mu aka awo na yi do kala jɛnɛ ka nɛɛyi kí a ya te ha li jɛna o yé ni tu yóò na rɛ ìyá de kɛnɛ ìkɔkɔ na ìkɔkɔ yɛ de mu ni na kẹ́lẹ́ ẹni gbẹgbẹ̀lẹ̀ yà ní gbìtìlẹ̀ ti rọ́sùn thinking èyí tí máa ní máa ní rìsọ́ọ̀tù lónìí ẹ̀rẹ̀ ìjẹta kọ̀ọ̀pá àtìjẹta ní yàáyá dáàlì jẹ́nà ìsì àgbàjọ wa kò àmọ́ òdíje mi máa jẹ ẹlẹ́sìn ìgbókùn àbí àdínì ìyẹ̀wò dùkọ̀ àbí nẹ̀sára. máa wù ẹ̀lí máa mọ́ kó mẹ́dọ̀ yá sí máa wù ta káà mùsùlùmí gidẹ yìí káà ìgbò ìjìnlẹ̀ tún náà dẹ̀ yìí àmà máa tẹ́jú mi mi ẹ̀wẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀gbì jesus christ káà máa gbì jesus christ ni káà òwò ẹ̀dájẹ́ yóò lé sèbìọ̀ tí ìnẹ́rẹ́gì gbì jesus christ dáa mùsùlùmí gẹ̀ isa alẹ́ sẹ̀lá sẹ̀lá ẹ̀rẹ́gì gbàdá mùsùlùmí gẹ̀.

ọdẹ kìrọ jẹ yóò mi máa tó pé mi àgé mẹ́rin rí òun ọjà àwọn yàtẹ náà máa kọ ẹ má bèrè yìí wa ìdábalẹ ìsà àkókò àbáde hadin islami màá kéjú mi mi ewé kẹta sọ̀rọ̀ bá wájà ní má ká yá ẹ máa ẹ̀bí ẹ̀yìn máa ó lé àkọ́bí dá. So the level of iman you were give only a consider to retaliate. Only. This is the level of iman only. Only one great doer. In the Unuki dollar, Isa alayhi salatu wasalam, ki Muslimah dọ̀gbẹ̀jáwó. Àdọ̀gbẹ̀jáwó tó bá àdọ̀gbẹ̀já kàkí ìkú tẹ́gì nìta. Òun pè fún wa màtá. Èmi ẹni kú ìdálé ọjọ́ kẹta ló ń gbé dáàbà fún ya don wata gini a duk salata misi isa a duk salata za a yi wuja lekele ya ya da bi o dini a ta ti le kita pa imali o dini a ile bel de jal ije bili ki tule gba àpapọ̀ ki o dini a isa a duk salata salam umo ja do da o ya li àmì àmì troop àmì soja mumi ni ele ta kuma ya ojú gbà ń lè já ní. ìsàlẹ̀ yàá tó di ní atákàmì yàjú gbà màjú dídú. yàjú gbà màjú yá ní fọ́ọ̀sì dúkì fún máa yọ ọ̀tọ̀ ọjọ́ kété kìí ṣọ̀nà balẹ̀. òun á kà á máa lọ yọ kàkọ́ dá ọjọ́ jàgé ní mẹ́kúndá bá wù ìwo ẹ̀rẹ́ dúkì máa ìdò já ní. dedu àbókìdẹ́ má ṣọjọ́ kìí ṣọ̀nà balẹ̀ kí ni fọ́ọ̀sì dúkì fún máa yọ. dákà fún àrà ń fi wọ́ yìí. dákọ̀ọ́jọ́ rẹ̀ pẹ́ olú òun yà á tọ àkàyàkẹ́ rẹ̀ bábí yàjú pàmàjú ọ̀dẹ̀dẹ̀ máa kọ́ ẹ̀bà tètè isa alẹ́sẹ̀rẹ́ tó sẹ́lá òun fi dá àjàdùá àkọ́jọ́ ìwé ìkùnmọ̀ àkúyọ ẹ̀ olùmọ̀ tó àdẹ̀gbà mẹ́ ẹgbẹ́ tó àdẹ̀gbẹ́ àdọ̀dà mission tẹ̀lé òǹkà ánẹ́bí Muhammad ẹgbàtà níbi alójú mi ráì òǹkà ánẹ́bí pàá lórí àtànẹ́bí abẹ̀rẹ̀ bọ́ òun pàá òun pàá ánàkà alẹ́sẹ̀lá sọ̀tẹ̀lá pàá ìtọ̀rọ̀ àyíká alẹ́sẹ̀lá sọ̀tẹ̀lá àmà àdébí ọjọ́ rẹ̀ àkùnmà wá dé òun àyá sòlùkà taki isa alayhi salatu wasalam kane do yumai anabi ibrahim amọ anabi adam mọ ama anabi kikọjọ ọmọ ọmọ amọ ha wale ẹnna kì í mọ ti isa dẹbi mission de nkọjọ do nkọ adi bi de. dajal ne se antichrist. antichrist o si dajal na antichrist ẹ mọ ana antichrist ma yanya wa kusala ilẹ ẹ ma wa ka ni ohun yorùbá ìjà ìjà ìjà ma bí wọn ká ẹni yúkà sísàdá lẹ dajal ti ègiri ma Dajjal zo duniya ta ka da biyu duniya. Dajjal zo duniya ta ka da Muhammad zo duniya. Ọ̀gá ti pa ó nà ẹ́ lẹ̀ yé dèbìlì dèbìlì ewu tó nà ẹ́ yé. Pẹ̀lú ó nà ẹ́ lẹ̀ bí o. Ari ṣe ni ìjẹ́ ló ìjẹ́ nẹ́rẹ́ kì yóò já lẹ̀. Ẹ ẹgbà kà ní bídò duniya ìfà múnẹ̀. Kà ní sọ̀rọ̀ àtàkùn wo ìfà ìjà. Yẹ́n yé ni the reserve land Dajjal. àmọ́ ayé òjìdẹ̀já òun lè kú ó tẹ̀ káfẹ́ àtúntà àti àdébí Muhammad ìṣe ìdẹ̀já ìjà tó dùn wa ẹ̀kọ́ òjìdà àdílẹ̀ ó ní àmàdọ̀ léńkè ìtẹ̀ àbúrò káyà kọ̀dẹ́ fojú

ìhà kọ̀pá dáàbẹ̀ mi ìdá. Ìdá pàlàpàdà omi sọ́nà máa ní máyà pẹ́ wẹ́ta màmá màmá tí ó máa sọ̀nà máa tó. Ẹ wà jẹ́ mẹ́rẹ̀ mẹ́dí omi ọ̀lẹ́dà. Min áyí iṣẹ́ ìrìn ìkọlẹ́dà. Ẹ wà sọ̀nà lẹ́gbẹ́ òun. Min mọ́kọ́ sáfẹ́ mú alágbàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ́ra. Omi ọ̀lẹ́dà òun ọjọ́ ìjọ ẹnu ọmẹ ẹni rẹbẹsì ẹni ju mọ ẹni ti ẹni ojú òun ọjọ́ tó ní alẹ̀ àti ala. méjì adéjọ́ ìlú bí ìṣújọ ọkọ̀ kọ́sìtẹ̀là akọ̀yọ́ tó nù nẹ̀ rẹ̀ òun ò láàbù àgbà kàdí dàbí ká báyìí fi òdìdí à

na-adakpaghị maka ojide ji ọgara mmeli ya aka chibiti nka ka ọ ka ya dị ọmaghị ka ọ na-ekele anya je n'ime ọkeje idede bebile eju nkije jụ anyị ji kpa ama emure ya ọjọ so na mi omi ọla ga akụkọ ọla ewe tatibisọ na ije dalụ eke anya dọma ma kẹ́lá iná ọ̀lẹ́kọ̀ọ́nà wú mímọ ìyàlẹ́mú ẹ̀wé kà mẹ́mà láàbí sọ̀rọ̀ àbẹ́ wọ́n dẹnu mẹ́wọ́n dẹnu múnẹ́tẹ̀ wílẹ̀ yìí mẹ́ni. dábì sẹ́rẹ̀ dú ewu àtúntò product of mẹ́ni àti omi ọ̀lẹ́ dá ìtẹ̀lẹ̀ ṣẹ́fì mẹ́ni ìkó tọ́lẹ̀ ọ̀lẹ́ ẹ̀dùn jí ìkó ìkó tọ́lẹ̀ ṣẹ́gẹ́ owó ẹ̀ ìjẹ ìdíjọ́ lẹ kẹfà máa tẹ̀lé àbò rẹ̀ ìyá àjà lọ pàtìkà lẹ mẹ̀rí ìdẹ ọlẹ ẹgbẹ jẹlẹ ayíjà pàlẹ́pẹ́lẹ́ mi ma ìyá àlọ́mú dẹ ìdá alẹ àmẹ́rí ìtọ́ yìí ṣe ìkìlọ̀ ẹgbẹ àbò àlùmẹ́rí ìtọ́ yìí dábàá kọjá ẹ̀fẹ́ olùkà ìyá àkà ògbóhùn rẹ̀ yẹni alẹ́ nà lùkùn mímá ìmẹ̀hìn. Àlàmúlá balùkùn mímá ìmẹ̀hìn. Ọjà Allah fi kọ̀rọ̀ àjẹ́. Ọjà Allah fi tẹ́rà àdìmọ̀kì. Ìta tẹ́ kàkà ìlàkọ̀dà. Ìta kọ̀dà ìlànà ẹ̀rù. Ọ̀kọ̀dà náà mú gbàdé ìmọ̀ ìkọ̀ọ̀dì. Ìdàbára ẹ̀wé ìlú. Wà ìlú yóò máa ìdílé mọ̀gẹ́sìrì. Ọjọ́ nìkan lónìí, fẹ́ẹ̀kù omi ọ̀lẹ́ dá omi ìṣẹ̀lẹ̀ omi kì má ti ẹ̀rù omi kì sí wáìkì jẹ́kì kóòtù tọ́ ọ̀dà ọjọ́ ìkè àjọlù rẹ̀ kì í ṣe bí ìyè bàkókúta àjọlù rẹ̀ àmá kì í jẹ́ kẹwàá ní à kẹ́kọ̀ọ́ ẹni ẹ̀ ṣe ẹkùn ẹ̀dùn àtẹ́rẹ́ àkùn àkùn yìí rẹ̀

jojo na ina ina Allahu akbar alam nahlukum min ma'in mahin wa ja'alna fi qararin makin taka mune dubi abioma to ti ase tetu de ya to mo ye ojo ana roide gbogbo ati bàtì adole ìlà kọ́tà ti màálù gbogbo ati bàtọjọ́ wọn abẹ àní bàtì àlìkàdé ọ̀ya àdùdẹ̀ ọ̀pá rẹ̀ dájú dáàbò ìṣọ̀kẹ́rẹ́ kẹ́ la ẹ̀jẹ̀ adáàlú fi yàrá ìtàgé jẹ̀ mí pẹ̀lú ìmàlùkọ̀ àdùrù ká ẹ̀wọ̀n ilẹ̀ kàdó lẹ̀ dáàbò mẹ̀mẹ̀lẹ̀ bá ìyìn ọ̀tá bá lè àmà ẹ̀nẹ́ dúkìá káàkiri ìgbà yọ di yọ fi láti wéèrè ìdílé àtòógbò àgbègbè ọmọ yíba kí n bí ẹnẹgì lábọ lójú ọdí ilẹ ọjọ pàtó náà èmi gírẹ ọjọ ẹfẹ ló ká wa kàdí ìbò kìdẹ ẹkùn alákùn bẹ nínú ẹmọ òmìnira ẹkùn àtúntò ọ̀nà bá tẹ̀kù mà mọ́lẹ́lẹ̀ ojú mẹ́ni wọn ọjọ́ àtẹ̀wá ẹ̀kì lọ́wọ́ àyè ọ̀la òkùsìn. pẹ̀lá òkùsìn mo ní rọ́bì wàlá ọkùnrin ìjẹ̀bà ọjọ́ ẹ̀dọ̀gbọ́ ẹ́ ìyẹn ni ọjọ́ ẹ̀dọ̀fẹ́ bá gẹ́gọ́ kẹwàá pè mẹ́ṣáàrì kòóòdù tẹ́lẹ̀kì ṣọ́nà olùdúdú wẹ̀lẹ̀bárìdù tẹ́lẹ̀kì ṣọ́nà olùwàdẹ́ kọ̀lájáde ìjẹ̀bà ọjọ́ ẹ̀dọ̀gbọ́ wẹ̀lẹ̀kì ṣọ́nà olùdúdú olùwàdẹ́. ama imeji agịnị ọjọọ owuwe n'odudu ka ụlọ anegebo ma amụ na dide adị ahụ odu ka ọrụ ka kpelọ iwe olu kpelọ ka adịkwu ume iwe oju kpelọ ka ume abala nila o ikoji agbadewu ma adịkwu ume ma adụ ugwo n'odudu adụ na gagịnị ọjọọ kechụọ na كون جنبيجي إيه فلا أقسم برب المشارق والمغارب وجن إنا لقادرون يقوم يكاني آي بجيري ọjọ́ rẹ̀ mọ gbọ́kà kó mi ìgbèjì ọjọ́ ìjẹ̀wà tó gẹ́bọ̀ àmà ejú mi àmà dùn kí gẹ́bọ̀ ká mú owó jọ wa sọ̀nà ọjọ́ má jẹ̀ ká gẹ́bọ̀ ń jọ wa kẹ́ ẹ̀ ti má gbọ́ kẹ̀kẹ́ àyà rẹ̀ mára gẹ́bọ̀ ti ká mú owó jọ wa yẹni ìnà lẹ̀ kọ́ àdéhùn àti ẹ̀ ẹ̀rù kà sẹ́nì ká ṣe gbogbo tí émú lẹ̀rú dájú wá ní káàdù dàbí àkókò àná ọjọ́ náà ó jẹ́ mi ò dé nípa òṣèlú. ẹ̀rù tẹ̀ bọ̀ bíbọ̀ rẹ̀ àlà ànúbẹ̀dẹ́là. àlà ànúbẹ̀dẹ́là kọ́ ẹ̀rọ mímú nàkà bí màkúrúkì. ìyá ni ọjọ́ ìfẹ́ ló ebi claim kàmákàkiri á claim kàní ọjọ́ ìkéde ọ̀nà àmàdàbí áni yẹni òǹjẹ nú èkú òǹàjẹ rúpa òǹàjẹ bọ́jọ àlà àtúbẹ̀tìlà fáìlẹ̀ mínú ònà ọ̀nà àmàfà ẹ̀rọ ìkè anyé yín ọ̀tọ̀ n'egide ìlẹ̀ka àmàlẹ̀mí ẹni ọkọ̀jọ́ àkàjà kìíní ìjẹ́ kúlẹ̀ ọjọ́ jọ̀nà kì á wá ọjọ́ ọ̀nà ọ̀nà ọkọ̀jọ́ ti òdì ní ẹ̀mí yàá tẹ̀ rúpa tààlẹ̀ lé yàá tẹ̀ wọ́jú takẹ́rẹ́ kì í ta ọjọ́ kí á sí àgbà ọjọ́ba ọjọ́ ẹ̀rẹ̀ fẹ́ àwọn náà ti ànáná tó wọlé ká. ẹ kàrí sọlá tà kọlà sàhábì islam kì í ọjọ́ kì islam kẹta ẹni máa dọ́ àlùbínà kì í ní eyín ewu tó tó kúrú jùlẹ̀ eyín

wọláì ìdálẹ ọjọ ẹni épa ìlọ nàbẹ kúrú pa ìlọ kú má mọ ọ̀nà mẹ́mẹ́dù dàbíà ọjọ ọ̀nà níjẹ̀ǹkì bìtì yìí ẹlẹ́jẹ̀ àtúwà ẹ̀ ẹ̀kíní àmẹ́màlẹ̀ لخلق السماوات والأرض لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون ẹjẹ wọn náà jalè pàánì kàjé kọjọ ṣe tẹkì dáṣẹ tẹkùn ẹlì àmàdé nàdúgbò jù wọn làárù wọn náà tẹkọ yóò ṣe tẹkùn ẹyì. أكبر من خلق الناس أكبر من خلق الناس kuungana kuungwetu kuunegani kona kune kolosi amma walakin akthara máa jẹ òun máa kàmà máa yọ ọ́nà máa yẹ gàdú àmọ́ àkókò àgbẹ̀ni ọjọ́ ẹ̀dínlónẹ̀dàdúgbà ọjọ́ náà. وجاء الفيولاني أولم يرى أن الله الذي خلق السماوات أولم يرى أن الله الذي خلق السماوات والأرض بقادر على أن يهلك أن يهلك إنه هو إنه على كل شيء قدير ولم يروا أن الله للملكة سمت العرض ولم يأي بخلقهن ولم يأي بخلقهن قادر على أن يحييكم وكان فعل يعني أولم يروا أمها makaboku mako ọjọ kálukú àmójọ náà àmáyí náà bẹta má mọ wa má lè fi àgọlà má lè jọ àgàdì asna allah ka ko jo bi chona alayhi khalaqa samawati wal ard ene gi chono jale pa ne te kumai wa lam yaqiya bi khalqihinna ona ikite akujale nara kade aka ne nabe kade akuja ujane pa me yoba pa me oluki do jane to lita ji tamela to ne te uko joje de ku e mo de ku e mamo ki chona pa koi olamya ya bi halqihinna ikadu ya yo

wẹ́rẹ́ tí ó lọ ọlẹ́ apá òun ìyá lọ ẹ̀mí ọjọ́ náà lẹ̀ fáìlì ìyá nílẹ̀ olú ìlú ìwé ìlú ìdẹ̀kú bọ́ ẹ̀yìn alùpọ̀jọ́ àmì ẹ̀sùkò nàmì ẹ̀rù káṣe ibẹ̀ yọ àjọ ibi dédé àjà jẹun ìkò kà á jẹun láàrọ̀ alẹ́kùnrin òun àmà jẹun ibi àmọ́ ọjọ́ àjẹun káṣe àtúbà àná àná amalo ujuemu tidabale emigidei ndị na udza le fa anɛfɛ idewuma imami uya kitsuba nami yɔda akɔla nipa umɛ kakini. bikɔdiri nala ayuhi ɛfɔwute. ya de ya do ne kuki ɛnɛgi kuki mi bẹ́ẹ̀la ọjọ́ ẹ̀fẹ́ ọlẹ́nukọ̀ abẹ́lẹ́ ọlẹ́dà àwọn èdè fẹ́ẹ́dé lè fi àjì ìnáwó àlàkùn ìṣẹ́yìn ọdẹ ọjọ́ tẹ́lẹ̀ gèdè ewu kí a tẹ ọdún ìdè. ayé kejì arákàdá ọlẹ́ ìfẹ̀lẹ̀ bí alẹ́kẹsẹ̀ máa wá tọ̀lá wá ẹni kì í ṣe ọ̀nà bẹ́ẹ̀ni máa kọ̀lá ẹlẹ́dẹ̀ yìí gbúdá ẹni kì í ṣe ọ̀nà ojú àlè pàánẹ̀ ojú àlè bébì ibi mi aka ẹka ti bá mi sí àná. Ìkọ́ni ńlá ayé Màlíkà ìṣòro. Ẹ̀dẹ́ ìgbà kí ni ayé ká sọ Bẹ̀rẹ̀ wọ́n wà lọ́nà àkọlọ́ ni. Ìyáwó jẹ bẹ̀rẹ̀ ní ilẹ̀ ìṣe mi máa tètè. Ọjà ti wọ́n àkọlọ́ kẹ́rìkì àjọ àlàlẹ́ yẹnu mẹ́rù kìdẹ́kọ̀ ọ̀nà kẹ́kẹ́ àti kìí ṣọ̀nà lábẹ́ àjìdá. Wọ́n máa

ẹwùjẹ adéǹkì ìṣọ̀nà ilẹ̀ màánù ọ̀dà àdúrà ìdá àbádà ṣẹ́ṣù ẹ̀yà adéǹkì ìṣọ̀nà sáré ẹ̀kọ́lù lọ́sù ẹ̀kọ́lù àdáwò gbọ́n ẹ̀ẹ́dì wẹ̀mú dà ọ̀yẹ̀kú láti dẹ̀wẹ̀ ẹlẹ́tì àmúná màá sì gbèrú màá dọ̀ ọ́ máa pàkàyà ó lẹ́ni òun òun

ìjú yìí dáàbò kàjé òmí ni a máa jẹ kọjú àtẹlẹ fún yìí dídọ ọmọ yẹn ni kún múdu yín ọgẹnì dáàbò dáàbò dìpọ ẹkún ni àmójú lẹ wẹẹbù ògbóǹkò fáyé lẹ ọkàn lẹjẹ nẹ. èyí bẹ̀rù ìmọ̀ ajẹ́ jíjẹ mọ́ ẹ̀ máa mọ̀ ní àbá bàbá kàlẹ́ ìmọ̀ ajẹ́ jíjẹ mọ́ ẹ̀ máa mọ̀ ní òun ẹ̀jú olú lẹ̀ tọ́nà ẹ̀ mọ́ bá ẹ̀yà ajẹ́ gbégbé rẹ̀ ó dọ́ ọjọ́ dẹ̀ ojú ọjọ́ dẹ̀ pípa ọjọ́ dẹ̀ ẹrẹ bí ègèjì ilẹ̀ orin náà rẹ kété ègèjì sọjọ́. òun ọjọ́ rẹ̀ pẹ́ olú ìyá kàwọ́ ẹ̀mí. wọ́n máa láhánà fúnbi máa tó kí. kẹrẹ wọn kà ní ẹnà ayé ìyege ìyege àfúmàt ọjọ́ ẹ̀yìn ọjọ́ àtẹ̀yìn yé àfúmàt ọjọ́ kíwé lójú kídọ̀mọ́ ìnẹ̀ẹ̀dẹ̀dú gbogbo sáà mẹ̀láìka ọjọ́ wẹ́ẹ̀kẹ́ àfúmàt

ọjọ́ nìkan ọbẹ̀ alo kíkà ánẹ́bí na àtẹnìkíje kí dọ̀dà fún ajé nígbà nínú ẹ̀rọ ọ̀la omi náà da owó dúkìdó nílẹ̀ ọ̀dẹ́ ọjọ́ dúkìdó ẹ̀ǹkì bóyú bẹ́ẹ̀ kú méjì sọ kú ìgbé kéèkì dọ́wọ́ ìpè káde ti tẹ̀ mánéjà méjì ẹ̀dọ̀dà àjọ àmẹ́ni là tẹ̀lé kíde yúkọ́ bó máa. kani gbọ́ mẹ̀mẹ̀lá ya tó fà sọ̀mà sọlọ́lá àlọ́ sẹ́lẹ̀ ní lótùbí nẹ̀bí ilẹ̀ tí yẹ lọ́la kà níbi nẹ̀ ibi dá ìdá alẹ́ yẹn bẹ́gi ayẹ̀kúnà dáàni lẹ́sẹ̀ ìfàn ṣé ìṣùpẹ̀kẹ́ ẹni tí a tó dọ́ adìyẹ bẹ̀rẹ̀ kìí ẹ̀ ní lọ́la yìí ẹ̀ hàtìlẹ̀sẹ̀ kọ̀ irú ṣe ìyá ni títí dé àlẹ́ lè ṣe dáhùn ìdúró ọdún ẹ̀ dúdú adìyẹ

igbe aka káàdì ilẹ̀ èdè ìṣe àti káàdì ilẹ̀ dára pọ̀ ní ṣẹ́gidé lẹ́kà dì ní ibà àdébí màá jẹ lọ́wọ́. ọjọ́ ìfẹ́ lọ ẹni ألا يبعثوا زعم الذين كفروا ألا يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبئن بما أقلتم وذلك على الله يسير بعد ذلك عليك أجريك مولي ìjẹ̀wòlè jẹ́ ọjọ́ dáàmàlè náà kẹ́kọ̀ọ́ àwọn káàkiri ìgbé máa kà á. aláyé wá àgbà níjẹ̀ máa kàlẹ̀ fún àpá àtúnyọ́ra ọjọ́ ìfẹ́ ló ha òrùka ni mi gà fẹ́ kà wọn. olùbẹ̀lẹ̀ wọ̀rọ̀ fi àwọn gàdí fẹ́ là ẹjọ́ tó àná kó fẹ́ wọ̀rọ̀ ìgbẹ́ ọkọ̀ yọ̀ lẹ́tọ́bọ̀ náà tuntun náà ẹ̀jì máa jẹ́ omi akọ àdìsọ lẹ́tọ́bọ̀ àkúnnà fẹ́ bọ́ fi ló ń yọ àwọn. wàwá ẹ wọ̀rọ̀ fi yáni ẹ kọ́ kálẹ̀ wọ̀rọ̀ fi láàmù láàmù lẹ́yìn láàmù kọ́sùn. lẹtúbàtúnà lẹtúbàtúnà náà lẹkìdọmọ lẹ inú nu sọkìdì àtẹfẹyìlì dẹ yà á kọ lẹ gbé gbọgẹ tún mà òbílẹ lẹtùnẹbẹkúnà ọjọ ẹfẹ ló ihe ọlà kàdìkọ gẹbọ ọlà ńkọ kẹkẹ yìí àmà

má pè tù ń pọ̀ tó ọ̀bẹ láti yáyá kó mẹ́kọ́ àdá á iṣẹ́ ẹ̀ ní tìrì yìí. eyi ó dábì mẹ́kọ́ àdìmẹ́ ọ̀dáríkà ń la ìyẹ̀sì. Sẹ́ni dídá lẹ̀wọ̀ ti dàrí Mùhàmmad. Fọlọ́run mi àgbogbo ọyọ́wọ́ àbúrò àtàlù lápò yàrá àbúrò lẹ́sìn ìwà àdúrà. Ìgbà yẹrẹkẹ mú bá sọ̀rọ̀ àná ẹ̀dẹ́ ṣé gbogbo kì í mú ọjọ́ bí fóònù ọkọ̀ wa ọ̀zẹ́nu wọ́nà àbúkù máa já máa já pọ̀ pàá nínú ọjọ́ yìí máa pọ̀ owó lítà ní ọjọ́ máa pọ̀ òun jọ ọjọ́ yìí wọ́nà máa kú máa jẹ òun kú máa tọ́gbẹ̀ kú máa wá kìí la ọjọ́ bẹ́ẹ̀ máa kú máa jẹ òun rẹ kú máa jẹ òun kú máa náà jẹ

wọ̀yẹ́là àkùnkùn aláṣẹ àṣẹ òdílé àìní. Máa dé ìyàsílẹ̀ gbogbogbò àì. Ọ̀tọ́ yóò máa kú yóò ya máa wá dé yóò mọ̀ ọjọ́ máa kà wá. Lẹ́bí yóò adú. Yóò àjàkà wákà kí ajá wá. Yóò sì mú wá kéjú máa ti àwọn yá máa Máa kí يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نسب يوفدون يوم أخرجوك أن يمرون أنا تجيون نجيب وجلك مواكر يخرجون من الأجداث ما يبدو pépà mojì àjìdáàtà mojì gbogbo ègbélégbèlè rẹ máa dùn pé òun bá wúléwúlé wùyáwùyá máa dùn máa dùbà ẹnẹ dúkì mú tudu gbégbó jùun inúgbó kì gbéjú wáyù kì rárú. tààlàbù mú ìlà násìbì ìhòfìdú. ilé jàpẹ́ mi kọjọ́ tẹ ẹnẹ dúkì ẹ̀yà jẹjú ọjọ́ náà dẹ̀. màá ló tẹ àrùn máa ṣẹ kàá lọ mi là ń spin ìhòfìdú. lẹ́nẹ̀ kàkiri ìnẹ́wù kì màá nyá ìnẹ́wù kùn màá dágọ́ mọ́ kàdú yéyú dẹ́mẹ́lẹ̀ àjẹjú kẹ́nẹ́ nàá e ke mbo ke alu amma le mi unche chi bayadu uyinus bille amma ali godo teriko ai ke chi bayadu ya e ba ti yo ba sha o amma mi e o pa ko ko sha kini dagere maka ni flat dago maka dal ga ma ha mo na ka na wa yeju mo yeju wa do na ẹnẹbi yẹ dètò kégbé àkọyọ rẹ ìṣẹ̀kọjọ rẹ lẹ́yà ìṣúmọ̀ àlẹ́ àtọ́jọ rẹ. ọ̀ṣọ́ tan abọ́sọ́rùn-ún tẹlọ́nàkùnrin lélá. èyí kàkí ni máa wú èkó máa tú kàtà èyí máa mú dàrú èyí máa mú dàrú dání. má kọ́ ìka agéjú ẹnẹbi yẹ dédé máa tì náà ìbá rẹ òyìnbó bá máa máa yí kè. máa yí máa máa jà ojú máa a pọkọ kánẹ tẹrẹ hapò mọdélà bílẹ máa túmọ̀nù sí àtúkàtàmá gbogbo àwọn àdójú dáàbò ebi òdìní ẹ̀mí tẹfọ gẹ́lẹ́ ní tẹrẹ hapò mọdélà àtúkàtà lìá fún mama máa ń bẹ̀rẹ̀ kù máa àmánù ma ọlọ́kọ̀ ọ̀dà gbọ́ǹkọ̀ ọ̀dà tó ẹ̀yọ́ ọ̀nàjà rọ́ọ̀mù sáàlì ìrèjì mọ̀tọ̀ kékeré yàá kó ológun náà ká mú àmì àmì hard criminal ìgbàdúkọ̀ ọ̀dọ́ máa lákẹ́ máa ti ìhá ìdọ́mọ̀ táwọn máa ń bẹ̀rẹ̀ láàdẹ̀ gà ní ẹ̀nà tẹ̀yẹ̀ ẹ̀rẹ́dọ́ yìí. akẹrẹdù ti tẹ náà láti kọjọ gbọ ọnà ọjọ náà kìlẹ awùlí gani káì ẹwùn náà bì náà lẹ ìdọmọ àti tí màá yá dọ ọjọ náà lẹ. ọjọ ẹfẹ lẹni màá yá ka ọmọ ọjọ rẹ gàdí. lọ́lẹ́ kàní yọ̀rù mo gbà sí káàdù fún ìwà dùn. ọjọ́ pàtàkì sáré ọ̀lẹ́ fẹ̀ má jẹ́ bí lọ́wọ́. lọ́lẹ́ kàní yọ̀rù lẹ́bí káàdù ìwà dùn. ọjọ́ lẹ́wọ̀n dẹ́yìn mẹ́fẹ́sì ame titi ame nyakatɔ la me yɛrɛ ƒe ŋdimi agori yi wa ɛyi ɖe yi ta la tɛfɛ sɔrɔ tu ɛlmaari ɛyatsa mi tɛfɛ sɔrɔ tu ló ɛgbali yɔba isaba mama ɛŋini ɛyi ɖe yi wa alɔ ka tu ka di wa salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Allah